ọ̀dà gbìtàdé lọ ọ̀dà gbìtàdé lọ. ẹ̀dùn ẹ̀dùn agbébí ló ń bọ̀ yìí ẹ jẹ́ àpè kó wá kì wá wọ́n ló tọ̀nà fún ni. kò ní yà. ẹni sùúrù sẹ́yìn fẹ́ kó yà. ẹ abẹ́ kó kì wá bàbá pè kó kì wá. ọjọ́ ìbá ìpè tẹ́mi bá pè yọ àfi ọ ya. mi ẹwẹ́ rẹ̀ mú mọ́ ọgbà lẹ́nu ọ̀wọ́ abọ́ òní wá kí sọjá ọmọ pé sọfọlọgún máa ń tán òfin nǹkan mọ ẹmọ ìfọ nǹkan mọ ẹmọ ìyá ẹ̀mẹ́ kára tí sọ̀rọ̀ bọ̀rọ̀ nígbà ìjà. kàkà mọ̀ pé lọ́rọ̀ mú ni ọ̀rọ̀ kò mú bájú sọ láìlákàjẹ́ bẹ́ẹ̀ tí ò ní runú ìdájà ń dájà mọ́ dájà nígbà ìjà ìdájà ńdájà báyìí ìmọ̀dájà ìrẹsì ẹlẹ́niyàrá ẹlẹ́niyàn gan kọjá ẹ̀rọ òkú alákọ́sọ pàdé àbá àwọn ni ọjà náà lọ́dọ̀jà nígbàjà ọjà náà lọ́dọ̀jà nírẹsì ẹlẹ́niyàrá ẹlẹ́ni olùdùngbà dùngbà ọ̀dàbà yìí tọ́gẹ̀dẹ̀ gbúdù ọba àgbàjà òkú tẹ́ẹ̀mì lẹ́yìn bá tẹ̀lé wọn tí mo bá wájú torí ẹni lọ. yẹ́ẹ́ mi koríki ìbàbà gbogbo àlàkà àjíbára mo ti gbàdúrà bọ̀. èmi ara rẹ̀ sàbẹ̀lẹ̀ púpọ̀ ọmọ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ̀rọ̀ wọn bò rẹ jẹ́ mo bọ́ lọ́rọ̀ kó bí sọ̀bìsọ̀ òbí wọn ti ní ọmọ tẹ ọlọ́pọ̀ ọmọ bẹ́lẹ̀ púpọ̀ ọmọ rẹ ni ọ̀rẹ́ wa lọ́wọ́ rẹ bẹ́lẹ̀ púpọ̀ bí ara rẹ̀ sàtìmọ́ rẹ dúdú inú ọmọ tútù kan ojú tútù lọ ní mọ́tẹ́ tutù wọn aju tutù lálọ ìtútẹ ẹtúyọ ní ẹrù mu ti gbé bẹ́ẹ̀ ni bàbá yìí tún kó nínú ilé mọ́tẹ́ ìnásùn wọn máa kọ́ wọn ya mọ́ yàyà nínú ìlà méjì ọ̀rí ọdún parí ìnásùn yìí ọmọ ẹrú pẹ́ ló kó wá jọba àjọyọ̀ àjọyọ̀ méjì lálọ́ ọmọ ọlọ́pẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ọlọ́lọ́ mi kọ́ ni mò ń kọ́ ni. ìwọ ọfà èmi ọfà àjọfà nínú àwọn ọfà ọfà ọmọ kẹrù ẹ láwọn ẹka lálọ mi ọmọ básujára gbàdúrà. mo ṣe bàbá lọ́rùn mo ṣe bàbá lọ́rùn. mo ṣe bàbá lọ́rùn. gíga nílẹ̀ Yorùbá fún wa pátápátá. sọ̀rọ̀ èèyàn tó bá sọ lẹ́nu ló sàkó yanu. bí ọ̀gbẹ́ bá sọ̀kònù abọ́sọ̀kò ibi. ó yẹ ká mórí kì í gàba wa. èèyàn ò ní gọ̀gọ̀gọ̀ kó mọ́mọdé bàbá rẹ̀ kì í láéláé. ṣé bẹ́ẹ̀ ni màdé bàbá mi lọ́rùn fún mi bí màá wò ìwé la èmi ọba kó má kòtò ìlàlàdé wa ń kówó ra dé rí. àwọn bàbàjà wọn gbọ́dọ̀ bù sọ́sẹ̀ kìkìdá ní zọ̀bọ̀rọ̀ ni ó mú mi odò náà gbẹ zọ̀bọ̀rọ̀ mi wù mí ẹ jẹ́ kí mi dandan mọ́ pálábẹ́ omi tí mo lọ́sàn wẹ́rẹ́ kẹtọ́ lọ́sàn wẹ́rẹ́ ẹ̀jẹ̀ ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ kúkú lomi ọ̀hún ṣàǹdé jọ́sí àkọ́kọ́ lọ́lọ́ yọ ní ọ̀sùn létí ẹ̀dẹ́ ìyẹn ní tẹ̀lérò ọ̀dọ́ ọmọ àjípé ẹ̀kejì lọ́lọ́ yọ ní Òṣogbo ńlá sọ́dọ̀ tún Òṣogbo dòrò kí ọmọ àsálà lárúgbó tí mà jẹ sí àjọsùn lè lóṣogbo ni àṣejì rẹ ló náà jọ sí ọmọ onífẹ àbúrẹ ọmọ pápá owó rẹ mọ ọmọ fìtílà ṣẹkẹtẹ ẹlẹ́yìí bẹ lọ́dún bẹ̀ jọ sí iná ní kú bẹ́ẹ̀ tọ̀ bẹ bàbá wọn ti gbé kàwé ẹ̀yọ àfúntẹ́ni ọmọ àṣọ orí kẹyọ. èrè kárẹ̀ lẹ́. ọmọ àrùn ọmọ òkú ọmọ àdánù ikú tí kọ ọmọ tí bàbá dúpẹ́ àrùn tí sọmọ tí ìyá ọgbọ́dọ̀ pín ní ọmọ akútíkù gbọ́dọ̀ pa àrùn tárùn ò gbọ́dọ̀ ṣe òkú tó fò gbọ́dọ̀ ṣe bàbá yín ọmọ àkóbáálé ọmọ àdábá òde àdábáálé ọmọ àkóbá òde àtàndá ojú pọ́n kókó má fọ́ kò rẹ́ni ọmọ ògiri kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò dìgbàdìjà tí kò dé bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni. àgbàdá aláàbí ọ̀yọ́ ọmọ máa bí ọdún tóbi mọ mẹ́ta mẹ́ta ọ̀hún ti ìjọba àkìfà ọba ládìgbòlù ọba adéyẹmí ọba bàtàndá lóbi kẹta bàbá tóbi láìwọlá àtàndá tó jọba tí gbogbo ọ̀yọ́ ń dùn yóò gbà. àbá rí wípé aláàbí òní bí wọn ká máa wá ọlọ́ọ̀lọ́lá kiri ọbọ̀ yóò fi yàn nǹkan lọ́rẹ̀ sàṣìgbà àṣìká ló ń gbòmòdì ọ̀yọ́ jẹ́ àṣìṣe bí ọ̀yọ́ làárí ìran bàbá yín ẹsẹ̀ bíi bàbá ẹnì kọ̀ọ̀kan àtàndá làlá àti ọ̀yọ́ jẹ́ o. owó lè kó ni o. àrùn. ológun àgbò dúdú ni bàbá wa fi bọ̀ sábàlì ewúrẹ́ dúdú ni bàbá wa fi bọ̀ ológun màrímà kọgun ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú kíkúnlé ìlú ògúnmọ́lá olódò òkè ìlójú ògùn ọ̀kẹ́ bẹ̀rẹ̀ bí ìjà àgbàlá ògúnmọ́lá jòkó bá bẹ́ẹ̀ lómi lọ àgbàlá ògúnmọ́lá ti tó kòkó sáré àwọn lọ́mọ olóògbé máa lé sọ ọmọ àríkéyàn gbọ̀ngàn sàárò mi wẹ̀lẹ̀ àròlù àròlù owó olókùn ní ara ògbójò ya kí a má ṣe gbé mi pọ̀ ya kùnkànkùn kẹ́yìn ní òjò tó ṣá ẹ má ṣe gbé mi kó sàláwẹ̀ ṣebí kẹ́mi fẹ́ di ké àmúṣe ìjọba ní kẹ́yìn gẹ́dẹ́ eégún di mẹ́fà ló pín ilé èmi ní ṣe tóbi ni ò máa wo pàkà ló di mẹ́fà nígbàlẹ̀ bí ní ṣe tóbi ni ò máa wo ẹ̀kúṣe mẹ́fà mo lù ó kú ẹ̀wọ̀ àwùjọ egungun bó ṣe lu kámẹ́lá bí ajere ẹ̀kúlé òfin ní ìgbàlẹ̀ kò ti gbòròṣẹ̀ kò ti gbàlẹ̀ sẹ̀ eégún tó bá ti gbòròṣẹ̀ aṣọ rẹ̀ ajẹ́ kẹ̀kẹ́ aṣọ àpọ̀pọ̀ èyí tó bá ti gbàlẹ̀ sẹ̀ ajẹ́ kìkì aṣọ ẹ̀sà òpin ara ògbójò wọn ìhé fọkọ́ kan lẹ̀ nígbàlẹ̀ bẹ́yàn bá fọkọ́ kan lẹ̀ nígbàlẹ̀ kó sábàbà rẹ̀ lọ́kọ́ kó lẹ́mi ò ní fọkọ́ kan bàbá mi ẹ̀sà tó lòpin mo rẹ́yìn ọ̀run yá sunké iwájú ológbòdò ìgbégún ni ẹ̀yìn ológbòdò ìgbégún ni ọ̀tún ológbòdò ìgbégún ni òsì ológbòdò ìgbégún ni mo wò kè mo wò sàlẹ̀ èmi ò rí bí mo kẹgbẹ́ ń egun sí mọ́ ológbòdò sọ fáyọ̀ pé ọmọ àríkè yẹn gbọ̀ngàn tó láàrọ̀ mi wẹ̀ ilé àrólù bàdélé àrólù o bàdélé àrólù òjò ló rọ̀ ni yóò dá o bàdélé àrólù. bàdélé àrólù. mèrè olólèmè mùsèrè àfọ́mábí lọ́jẹ̀ àfọ́mábí lọ́jẹ̀ lólèmè mùsèrè o. lólèmè gún ṣeré o lólèmè gún ṣeré àfọ́mábí lọ́jẹ̀ àfọ́mábí lọ́jẹ̀ lólèmè gún ṣeré. lólèmè gún ṣeré o lólèmè gún ṣeré àfọ́mábí lọ́jẹ̀ o àfọ́mábí lọ́jẹ̀ lólèmè gún ṣeré o. ṣeré o. lè mẹ́kún ṣeré. kàkà ẹ̀bùrò níhàn mi pẹlẹbi ìjọba ìgbélé mi lọ́wọ́ ó tún dada ẹ̀kẹ́jì ẹ̀wẹ̀wẹ̀ ẹ̀sùn mo tún ní ká ẹ̀wà fòrò níhàn mi lé ìjọsí ẹni kí n kúnyán lẹ́bẹ́ kí n ro kàkà mi nìjọ mo kúnyán lẹ́bẹ́ tán mo ro kàkà mi nìjọ kàkà ká ẹ̀bùrò níhàn mi pẹlẹbẹ gilẹ̀ gbélé mi lọ́wọ́ ó tún dada ẹ̀kẹ́jì ẹ̀wẹ̀wẹ̀ èmi ní ká ẹ̀wà fòrò níhàn mi lé ìjọsí ẹni kúnyán lẹ́bẹ́ wọn ò fòrò ìran mi pẹlẹbẹ gini wọn gbélé mi lọ́wọ́ o àti ẹwọ mu wọmu wọmu wọmu wọmu wọmu wọmu wọmu wọmu wọmu wọmu wọmu lọ́rọ̀ ẹ o. mo ní nàmú nàmú nàmú náà kúkú lòrò okùn ọmọ rò gbági rò kọfẹ ọmọ rò tí pápákúdà ni wọn kò rí bí ìbàbà wọn ẹgbàmọ lé bí mo sẹ́yìn rò tí sẹsẹ egunmọlú ẹgbẹ ọmọ rò lọta olùkọjọ bí ọmọ àṣẹ tí mú mi kíkan kíkan sílẹ̀kùn palẹ̀kùn pè é bẹ́ẹ̀ bá délé ẹni mo ní ẹ bá mi kẹ́lì ká mi àwọn màmá balẹ̀gbàmọ̀rò inú nàmùnàmù ẹgbẹ́ máa polúdàbí ẹgbẹ́ ọmọ alákẹ́ o ọmọ ọmọ alákẹ́ jọ bí ẹgbẹ́ ọmọrò inú nàmùnàmù ẹ mọ̀ pé bí wọ́n ṣe ń ṣe ní mọ́kà ni wọ́n ṣe lòdì ẹgbẹ́ alákẹ́ àwọn mi maka, ní mọ́kà àgbòdògùn lòdì ẹgbẹ́ wọn gàlàfà mọ́kà ẹ̀yìn gbolúmọ́ lòdì ẹgbẹ́ alákẹ́ sẹ́rọ̀ ń mọ́pa ni ni ẹ̀yọ́ mọ́lùmọ́ o ẹ̀yọ́ mọ́lùmọ́ o ó yà gbogbo ọmọ ẹ̀fà ẹ̀ ó yà yà ẹ̀yọ́ ọmọ olùmọ̀ dídélẹ̀dẹ́. àwọn ọmọ ó dá ìyá bàbá àti púpọ̀ lọ́rọ̀ èdè mi lọ́mọ lọ́mọ lákèsè

ọ̀tọ̀ wọ́n bàjá wọ́n balẹ̀ èdè ọ̀fẹ́ bá ní olúwa rà jùnú ni ọba pátákó ẹ̀kọ́ kàkàkà kì í tajà lẹ́nu bàbílà rẹ̀ múlà làlàáfíà èkó kúkú jẹ́ ọmọ ọmọ ológun kùtèrè àṣà lóògùn ọ̀sà ní ọ̀fẹ́ mọ̀sẹ̀ kùtèrè ọ̀sà ògbòbí kùtèrè porí ọmọ àrídẹ̀ẹ́sọ̀ kó o lé ọmọ àtùpàdúgànà wọ́n tún ṣe oúnjẹ ní lọ́wọ́ àwọn tó ń jó lọ́wọ́ wọ́n fi ń banu ọmọ oṣù pálí àní òkun ẹni ọwọ́ ẹgbà tó ẹni kí ọwọ́ bàbá ńlá bàbá wọn ó lọ tún ṣe àwọn lọ máa fi dúlé wọ́n ń wọjà wọn àrìn ọ̀gùn àwọjà wọn apáṣẹ òsì o àbá ló èkó lónìí mo rí bàbá mi ọmọ bá dóbi ní àròkùn tayo lónìí mo rí bàbá mi èkó àròmí sálẹ̀ gbẹ̀lẹ̀gbẹ̀ ni. ẹ̀yọ́ o ẹ̀yọ́ o ayẹlẹ ẹ̀yọ́ o ẹ̀yọ́ bàbá ń tẹ̀yìn ó fi góòlù ṣeré ẹ̀yìn oníṣẹ́ òun ò ní bòde ọmọ adúrún bá dé o ǹjẹ́ máa dúrún bóṣù pẹ̀lú ìyẹ̀jẹ̀ ọmọ aládìyẹ òkòkò mọ̀gà eléyìí ti lẹ́yìn ẹ̀yẹ bí àwọ̀ kìrìkìrìkìrì ọmọ adìyẹ gbórókùn ó pò lélé ara òrókùn ara òrò adìyẹ ọmọ ohun tẹni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ máyọ̀ máa ń tí tẹni ò lè pani ọmọ dúdú lé ọmọ bẹ̀ẹ́ tẹ ìjọsí dùpàtọ́ ọmọ bẹ̀ẹ́ tẹ dàbí onílé yìí ni wọ́n fi pé ìtọ́ Ìjẹ̀bú owó kẹlẹ̀bẹ̀ Jẹ̀bú owó ìgbẹ́ Jẹ̀bú owó ìtọ̀ Jẹ̀bú owó ọ̀tún Jẹ̀bú owó òsì Jẹ̀bú owó wájú Jẹ̀bú owó ẹ̀yìn Jẹ̀bú owó kékeré Jẹ̀bú owó àgbà Jẹ̀bú owó dúdú Jẹ̀bú owó pupa Jẹ̀bú owó. tòkòrò ló sì máa fò tòkòrò sámọ ọlọ́kọ̀ tó ní ìṣeré ọmọ wájú ọlọ́kọ̀ ti ṣòwò ẹ̀kúlé ọlọ́kọ̀ àfẹ́jì gbalẹ̀kẹ̀ ọmọ òkèdègédé ọlọ́kọ̀ mọ́tàn yẹpẹ̀ lójú mi ọmọ káfọ̀ pa káfà jẹwà ẹjẹ́ àdọ́fánù kádà jẹnu ẹjẹ́ àmọ́ gèdègédé ọwọ́ àkọ́délé tẹ̀lé ọmọ arúgbó ọ̀dẹ èyí tí fàyàfà bá kẹsàn ó gájú gbò bá gájú kùkùté bá bá ti nípa àmúléwọ́ kékeré ọ̀d bá wá ṣe oní ọ̀kadà lóṣù ọlọ́kadà lówó délé kí ní dọ́kọ̀ lóṣù èmi ní dọ́kọ̀ lówó délé àti orí àkẹsàn ní dọ́kọ̀ káàkiri yéé ti jẹ́ náà sọ́lẹ̀ jọ́rí àkẹsàn ní dọ́kọ̀ káàkiri wọ́n yéé gbowó ọkọ̀ lọ oṣù wọ́n ní gbowó ọkọ̀ lọ àkẹsàn èèyàn tó bá gbowó ọkọ̀ lọ oṣù tó gbowó ọkọ̀ lọ àkẹsàn àti màpẹ́ntàn akọ́tọ̀ fàtà jágbọ̀n lọ ní àkẹsàn tẹ̀lé ọmọ àgbẹ̀ bí ohun ẹ̀ mo gbìgbà dòdò ayé olúwo dógbó bọ́jọ́ ń pé mo jọ lọ́kàn dà ní nǹkan ní ọgbà mi lójú mo rọ ọ̀rọ̀ kan mo mọ̀ ní ìgbàlẹ̀. ariwo ee. Eh, eh, eh,